alẹ́ sà ẹ ká alẹ́ mà níbo ni kí n ti bẹ̀rẹ̀ ẹ bá sọ̀rọ̀ sí kinní yẹn sà. ẹ ká alẹ́ sà. ta lẹ wá fẹ̀sùn kàn. mo wá fẹ̀sùn kàn. ẹ ti wá ń tòní ẹ ti wá. mo wá fẹ̀sùn kàn Kẹ́hìndé Kọ́lápọ̀ ọ̀nà Kọ́lápọ̀ bẹ́ẹ̀ àti máa yẹn. kí lorúkọ tí wọn ẹ ẹ mọrúkọ ṣayẹ kí ló ṣẹlẹ̀. ní uh, two thousand and eighteen mo ṣe wedding pẹ̀lú. It's she wedding. it's not just girlfriend. no even like three days wedding mo ṣe pẹ̀lú ẹ̀ ah. in two thousand cultural ẹ ṣe gbogbo ẹ. i play i lọ bachelor night do. Eh, ẹ ṣe bar chief àwọn náà ṣe ẹ ṣe sàtọ bridal shower. so ní 2018. so gbàtọ first of twenty twenty one ó máa ń sọ̀rọ̀ ẹnì yìí nílé nígbà àjọ wa nílé àjọ ń gbé abẹ́ ọmọ ilé kìíní wá bí ọmọ ẹlẹ́ẹ̀kejì ọmọ ẹlẹ́ẹ̀kejì yẹn ṣaláìsí ní ah, ní hospital after two days so twenty twenty one along the line ó ṣàlóyún ní twenty twenty one so èmi náà dẹ̀ ìnáwó fisa láti travel gbà yẹn lọ sí Bahrain so oyún yẹn ló wà nínú ẹ̀ tèmi fi lọ oyún yẹn tó bí like bí oyún oṣù mẹ́ta àbí ọ̀kan lèmi fi travel so ọ̀fíìsì tí mo wọ pé bóyá ọmọ mi ni ó wà nínú ẹ̀ n pé bóyá mo lóyún dey travel so after like four months in travel a lot of things ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣá so later this year let me say this three months uh, uh, three weeks ago eh, ọkùnrin yìí àwọn family mi ṣá sọ pé ó fẹ́ gba ọmọ tó wà lọ́wọ́ ẹ̀ ó fẹ́ gba ọmọ èmi ò dẹ̀ sí ní Ìbàdàn so wọ́n wá pè mí pé à ó fẹ́ gba ọmọ tó wà lọ́wọ́ ìyàwó mi àbí nǹkan kan wọn àpẹta ló lọ́mọ so later ṣá pẹ̀lú àwọn evidence tí mo ti rí òun ṣàkílẹ̀ mọ́ pé òun fẹ́ gba ọmọ pọ̀ ló lọ́mọ òun náà dẹ̀ jẹ́wọ́ fún àwọn kan pé. sọ́ọ́rì cultural kí mo fẹ́ sọ lẹ́ẹ̀kan traditional ni ẹ̀yin lẹ́mọ̀ àbí nǹkan sẹ̀yìn aró orí facebook yìí ni ẹ máa wà right. so ó ṣáà kílèmù pé òun fẹ́ gba ọmọ ilé mi dẹ̀ ló wà láti ọdún tí mò ń tọ́jú àtọmọ. wedding lẹ́dẹ̀ ṣe. lẹ́dẹ̀ ṣe wedding sọmọ àkọ́kọ́ náà fẹ́ gbà àbí kejì. ẹlẹ́kejì tó gbé pọn yìí. pọ́pọ́n yẹn o oh, time tẹ time yẹn dẹ travel. mo foyún sílẹ̀ kí n tó travel oyún wà náà. ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lọ́n púpọ̀ ní ìjẹpẹ́ lọ́hùn. ẹni bí ọdún mélòó. kò tọ́jú ara sítorí ah, fisa ìṣù àti pé ó ní ọmọ yìí ìgbà tó bímọ mo rẹ ìwọ ọmọ mo ṣe wọn ṣe kò mọ lèmi ò sí nígbà tó ń ṣe. ilé yín lọ sí wa. bẹ́ẹ̀ni inú ilé ló wà títí di tẹlifíṣàn. ẹ sì communicate. bẹ́ẹ̀ni tó fi bímọ. bẹ́ẹ̀ni so three weeks ago yẹn náà ní issue ṣẹlẹ̀. àṣírí tú pé mi kọ́ ni mo ní ọmọ so tó jẹ́ pẹ́ni tó ń lò lọ́mọ nìyẹn. ó lè máa ó lè jẹ́ ìlẹ̀ nínà. a kò sú ọ pẹ̀lú evidence wa lọ́wọ́ mi gbogbo ayé ti bọ̀ pé mi kọ́ mo lọ́mọ but èmi náà ṣì ń sísìn pé mi mo lọ́mọ kọ́sẹ̀ mi mo tọ́jú ọmọ èmi ni mo sin bí ọmọ èmi mo sanwó hospital ra ìwé ọmọ ṣekú mọ so èmi mo dẹ̀ tọ́jú ọmọ débi tó dé. sẹ́yìn lẹ́nu bẹ́ẹ̀ni bó lọ ṣe jẹ́. ẹ̀ tó ń ti ìgbà mi ò mọ̀ pé ilé ọkọ ló wà létà rọ mo tún mọ̀ pé ilé ọkọ ló wà táìmù yẹn ìrí ọmọge ni mo mọ̀ asáàjọ sọ̀rọ̀ àjọ wà dáadáa títí tí oyún fi wà lára rẹ̀ bọ́dẹ̀ sí lóyún òun náà ló sọ fún mi along the line mo tó mọ̀ pé nígbà tí oyún yẹn ń yọ dáadáa tí ń padà ń sọ fún mi pé ọkọ òun claim mọ́ àjọyé pé sí ọkọ rẹ̀ padà gun orí ẹ̀ kó tó travel out tó fi ń rí oyún yẹn claim wọ́n sàṣàlàyé pé ọkọ òun gun orí òun wọ́n dẹ̀ ti ń sọ pé kó mú mi lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ kọ̀ọ̀kan nígbà tí ó yẹn wà lára rẹ̀ ó ń sọ pé kò time kò tí tó time kò fún mi láàyè gbà yẹn níbi tí màá máa rẹ̀ kọ̀ọ̀kan. stop complicating yourself ma sir ẹ sọ pé lẹ rí kò sọ fún ntí mi mà kó sọ fún mi. kò sọ bẹ́ẹ̀ àbí mm. ẹ wá sọ pé ìgbà tó ọkọ rẹ ọ sọ eh, ọkọ rẹ bọ̀ ó náà ló sọ nípa ọkọ̀ owó gorí òun wọ́n dẹ̀ bí léèrè. Eh, bọ̀ ẹ eh, mà kó lọ́kọ̀ náà. létà ní padà sọ fún mi pé ilé ọkọ lòun wà ìgbà tí mi mọ̀ mi kò sà. lẹ́yìn ìgbà tó lóyún lẹ́yìn ìgbà tó lóyún ló sọ pé ọkọ lòun wà. bẹ́ẹ̀ni. ok ok ok so lẹ́yìn ìgbà tó lóyún lẹ́lẹ́ fẹ́ lọ mọ àwọn èèyàn rẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ti mọ̀ pé lọ́kọ ńgbà tó alright ẹ kalẹ̀. ẹ kalẹ̀ sà. ẹ eh, kí ló ṣẹlẹ̀. ní two thousand and eighteen tàbí first born wa with the help of our family family mi precisely àwọn ni wọ́n help wa láti tọ́jú ọmọ yẹn torí ọmọ yẹn ní complicated issue abímọ yẹn sí St Mary Academy ní two thousand and eighteen so owó ṣá lọ owó run kò sí anybody tó bá mi dá sí ju family mi lọ so ìgbàlẹ́yìn ẹlẹ́kejì mo bí ọmọ ẹlẹ́kejì the same issue tọmọ yẹn ní òun náà ló ní mi ò ní láti parọ́ ọmọ yẹn ṣá give up kò sí hẹ́pù dájọ́ ẹni tó ń hẹ́pù mi gbà yẹn tó jẹ́ gbẹ̀yẹ tó kù fún mi ní bàbàṣà tó ń try gbà yẹn so wọn tira kò sí much nígbà yẹn ìwọ̀nba kan lè ṣe wọ́n ṣe but at the end of the day kò ọmọ yẹn ò sí along the line nǹkan kan máa ń ṣe àwọn ní ibi oko wọn ó máa ń. ta ni. àwọn so ẹ eh, so èmi wá kàn kó mo dẹ̀ bí nǹkan báyìí nǹkan báyìí wọ́n ní kò ìṣó so èmi as an hepatitis b patient àwọn náà tábà wà nulẹ̀ wọ́n ní tábà nulẹ̀ wọ́n ní ẹni tó bá hepatitis b pé dókítà àwọn sọ pé kò ní pẹ́ kú kò ní pẹ́ ṣe gbá kò ní pẹ́ ṣàwò so ìyẹn ṣàlọ tó bí ẹ̀ ó dẹ̀ wo pé àwọn náà máa sọ pé mi ò ní pẹ́ kú first born and if you see her she is she has um, health issue health challenges she is not as strong kò ń ṣọmọ tó pé Dada. kò ṣọmọ tó pé dáadáa àwọn náà sọ pé mi ní pẹ́ kú so ìgbà tí ó dẹ̀ tí gbogbo ọ̀rọ̀ yẹn ṣáà táyì asán máa ń jà táàmì yẹn lórí pé wọ́n máa ń lọ sóòtẹ́ ọ̀rẹ́ wọn kọ́ lóòtẹ́ ìgbà yẹn wọn ò gbélé mọ́ wọn ò sùn lé mọ́ fẹ́gbà yìí lèmi ṣe wá pàdé ẹni yìí. ṣé nǹkan ṣe wọ́n yẹ ò jẹ́ kí wọ́n máa róbìnrin wọ́n róbìnrin. ẹ kí nìyẹn ṣe kí nìyẹn ní ṣe pẹ̀lú. Hmm. me in my home part i just concluded maybe bóyá òun ló ń affect ọmọ because ìgbà tá a lọ tí a béèrè lọ́wọ́ àwọn doctors àwọn tó súnmọ́ wa tó jẹ́ bíi nurse doctors wọ́n sọ fún wa pé hepatitis b kò ní any issue lára ọmọ ju pé kán fún mi ní abẹ́rẹ́ kí n tó fún ọmọ lóyún kọ́ mọ́ má bàa ní. kí n tó breastfeed ọmọ tí n bá bí ọmọ within twenty four twelve twelve hours or twenty four hours ṣá tọmọ bá wà dé pé kò ní vesicle kò ní any effect lórí ọmọ yẹn tọmọ yẹn bá gbọ́t first born wa báyìí bó ṣe rí the second born náà the same thing. ẹ béèrè irú ẹ the same ìbéèrè tẹ béèrè nípa tara yín ẹ béèrè nípa tọkọ yín. mi ì because àwọn máa ń fi ojoojúmọ́ sọ fún mi pé kò kò affect nǹkan tó máa ń sọ but lérò tèmi that's just what I conclude mo dẹ̀ wò pé èmi nìkan ni mo wà lọ́wọ́ ìyá mi. ẹnìkan nìyá yín bí. bẹ́ẹ̀ni. ẹnìkan nìyá yín bí. bẹ́ẹ̀ni sọ. ìdún. so èmi nìkan náà bí fún dáàdì mi kò sí iwájú kò dẹ̀ sí lẹ́yìn. àwọn náà ṣé mọ́mì mi hmm. ẹ mọ́mì mi ti bímọ before bọ́ mi àti wọn kò sí ẹni. wọ́n ẹ lómi ìbímọ fún dáàdì yín náà. Ah, ok now ǹlẹ́ wàá rò pé. ǹlẹ́ rò pé tí n bá kú ọmọ mọ̀mọ́ kan ló ṣáà máa dúró fèmí náà àwọn òbí mi wọn dẹ̀ ní sọ̀tẹ̀ mi náà dẹ̀ ní sọ̀tẹ̀ so ìyẹn dẹ̀ lọ bẹ́ẹ̀ so wọ́n wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyún yẹn. lẹ ṣe wò ó pé èyí tẹ kúkú bí fún wọn. kò strong kò sí kankan tó wà ó kú ẹ sì wá wò pé ọ̀dọ̀ tiwọn ló ti wá kẹ́ ẹ nẹsẹ̀ ẹ̀ ta kẹ́ ẹ lè rọ́mọ. bẹ́ẹ̀ni sà. Hmm. bọ̀ wọ́n láwọn fọyín yẹ̀ sí mi lára ni káwọn tó tọ́. bẹ́ẹ̀ni sà mo fọyín yẹ̀ sí mi lára ni mo dẹ̀ ṣe wàhálà kò sí ẹbí wọn kankan tó dúró nígbà tó fẹ́ travel kò sí àwọn ẹni tó lè testify wà níbí báyìí kò sí ẹbí wọn kan tó testify tó kówó sílẹ̀ báyìí. wọn àti travel tí ẹ fi pàdé náà yìí. wọn ò tí travel so máa yẹ ti fún yín lóyún gan káwọn tó travel. mi mi tètè mọ̀ pé mo lóyún. ẹ bọ àwọn ti ó ti kù díẹ̀ tó fẹ́ travel kí n tó mọ̀ pé mo lóyún. but uh, but ẹni tó fún yín lóyún yẹn nìyí ẹni tó fún mi lóyún yìí. sígbà tí màá yìí bá yín lájọṣepọ̀ sáwọn ò yín lájọṣepọ̀ ni. àjọ ní alájọṣepọ̀ ni before kí n tó lóyún ṣùgbọ́n tí mo ti lóyún ẹ̀ ta mọ̀ a wà lẹ́nu pé mo ṣe fẹ́ lọ bí mo ṣe fẹ́ rówó torí kò sí pé bóyá iṣẹ́ kankan tá a ní tá à ṣe. ok kẹ́ tó lóyún ni màá yìí bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni kẹ́ tó lóyún òun náà bá yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ni ni kò ń ṣe ni pé pẹ̀lú time tí mo calculate as obìnrin ó kò sí nǹkan tó ṣe ọmọ ọmọ wà okay physically everything òun ni mo kàn sẹ́yìn so she is okay. it's one of the reasons that fi sure pé ẹ̀ tó ní ni. bẹ́ẹ̀ni sá. so you have concluded within yourself pé tó bá ṣe pa àwọn ni ọmọ yẹn ò ní wà okay. yes yes. ẹ fẹ́ sọ nǹkan kan ẹ bá súnmọ́ kí ni dà. gbogbo nǹkan tó sọ ọlọ́run gan mọ̀ pé irọ́ ló pa àwọn tó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí tán ti wà lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ pé irọ́ ló pa pátápátá gbogbo ayé gan mọ̀ tẹ́ bá ṣí láì sílẹ̀ sàwọn yàn á pè pé irọ́ lílé ń pa tó fi máa wọn ta gbélé wọn. ọmọ tí abílá lákòókò kò sí nǹkan tó ṣe ọmọ ọlọ́mọ picture ẹ̀ fídíò ẹ̀ wà lórí fóònù lọmọ tó ní kò ní ó ní ẹ ti ṣù yìí hmm. ó ń sọ̀rọ̀ ó rìn kò rọ kò rọ kò sí nǹkan tó ṣe ọmọ pátá rẹ bí ọmọ yẹn òun gangan ló ní àìsàn lára mi ò ní àìsàn kankan lára bó ti kó lọ àìsàn kan tí mo ní àtọ̀sí ni ẹni tó dẹ̀ kó ràn mí òun àti èyí náà ló kó fún mi ìgbà tí hmm. kẹ́mi tó travel ni mo ní àìsàn yẹn ṣùgbọ́n tó mo trust yẹ mo máa ń gbèjà ẹ lójú gbogbo àwọn ọ̀rẹ́ mi àti family mi ni àwọn family mi gan torí ẹ títorí lè yàn mí lọ́ta mo máa ń guide ẹ ni blanty kan tó máa sọ pé ìyàwó ẹ ti ń ṣàgbèrè before ká tiẹ̀ tó bí ọmọ lẹ́ẹ̀kejì gan mo máa sọ pé kò rí bẹ́ẹ̀ mo trust yẹ fífún ilé gan ọ̀rẹ́ ẹni tó fún lóyè ó máa ń sọ̀rọ̀ ẹ̀lẹ́ èmi máa ó máa lọ́rẹ̀ òní ìgbàlọ́ pé kí mo fẹ́ ṣe obìnrin fún so àìsàn tó ní mo ní lára ìgbà tó ní oyún ni mo kó lára ẹ̀ kí n tó travel òun náà dẹ̀ mọ̀ àwọn ọ̀rẹ́ mi tá a dẹ̀ jọ ru àìsàn yẹn wà ń bì tá a jọ gbólóyà àtọ́sí evidence wa wà létà jáde wípé ó padà lọ bá ilé wípé mo kó àrùn bá mi nígbà yẹn ó wà lórí fóònù ọdí ò tí wọn jọ ṣé torí ilé máa ń rìkọ́dù gbogbo ọjọ́ ẹni tí ó jẹ́ kí ọ̀rọ̀ yìí yìí sì fún mi díẹ̀ òní bọ̀bọ̀ yìí nítorí òun ó mọ ẹjọ́ òun dẹ̀ mọ ọ̀pá gan ọmọ tí a kọ́kọ́ bí kò sí nǹkan kan tó ṣe ní tilẹ̀ ó mu wá sí sáfíìsì ilé àwọn èèyàn. ẹ lọ́mọ yẹn sábì òun ni. sábì òun ni but ó ṣe bẹ́ẹ̀. lẹ́yìn pé ọmọ yẹn pé ọdún márùn-ún. nǹkan kan ò ṣe lọ́wọ́ ọlápá kò lẹ́sẹ̀ ọ̀rọ̀ So, ṣe. sọ ń sọ̀rọ̀. ó sọ̀rọ̀. kò sọ̀rọ̀ dáadáa. ó sọ̀rọ̀ ọmọ five days. ó máa ń bá èmi sọ̀rọ̀ dájú mi ẹ wo ok rìkọ́dì ẹ wà níbi fídíò ẹ wà níbi tẹ́lẹ̀ tí mo play fún mi. lọ́mọ ẹ ní ọmọ tí tiẹ̀ alegbe wà lájì alegbe wà lájì. sá secondly secondly kò sí nǹkan tó ṣe mí níbi kọ̀ọ̀kan lágbára lágbára ọlọ́run tí kò dẹ̀ ní ṣe mí lágbára ọlọ́run so òun ló ní hepatitis B lára nígbà tá a bí first born lọ di state ní academy mi ò dé mi ò tẹ̀ bá family mi ọkàn sọ àwọn family ẹ̀ náà lọ́ mọ̀ sí dáàdì ẹ̀ mọ̀ sí láti gbà yẹn wọ́n dẹ́ni ká máa tọ́jú ẹ̀ n kò máa affect ọmọ n pẹ́ bóyá òun ló wà affect first born ẹ̀ wọ́n yẹn ò tẹ̀ affect ọmọ nítorí ara oògùn fún immediately tàbí ọmọ yẹn tán ara oògùn yẹn kúnlẹ̀ ara ń gbà yẹn second born wa kò sí nǹkan kan tó ṣe nítorí pé ó rọbí ní seven months wọ́n fún ní abẹ́rẹ́ ní hospital àwọn family ẹ̀ mọ̀ sọ̀rọ̀ tí mo ń sọ yìí o lè parọ́ bọ̀ tí àwọn family ẹ̀ mọ̀ dáadáa àwọn family tèmi náà dẹ̀ mọ̀ sísẹ́ kan bọ̀ wá so wọ́n fún lábẹ́rẹ́ lọ́sibítù pé kọ́mọ yẹn má tètè wà kó má ya ọmọ núgo ọmọ yẹn aṣáfìdí létà bí ọmọ yẹn so gbàtà bí ọmọ yẹn ọmọ yẹn pé just three days ní uh, second day lọmọ yẹn ṣaláìsí níbi tó ti ń lo oxygen pé wọn bá òpó ọmọ yẹn kéré kò yẹ kó tí wá. ó má jẹ premature. so eh, ìgbà tó dẹ̀ lóyún yìí èmi àti àjọsọ wọn kan pé mo ṣàpọ̀ ti lóyún àdẹ̀tún calculate nǹkan ọlọ́run ṣeun o ti ní oyún ń pé bóyá ọmọ mi jẹ́ ọmọ tá ó lọ ló padà dé nǹkan kan ìfún ẹ̀rọ ọmọ tí tí alákọ̀ọ́kọ́ àti ìlò tó ń gba ẹ̀ tẹ́mi fi fi sa tẹ́mi fọ pé mo fọyín sínú ẹ̀ ok mo dẹ̀ ẹ̀rọ ọmọ ilé sanwó ọmọ sanwó everything ó wá yà mí lẹ́nu wípé èmi kọ́ mo padà ní ọmọ mọ́. ẹsẹ̀ ṣọ́ọ̀pẹ́ nǹkan kọ́lẹ̀ lọ́mọ. ìdí tí mo fi ṣọ́ọ̀lì lè sà tí n bá play tẹ bá bá play àwọn díò yìí fún gbogbo ayé kan gbọ́ ẹ máa rí wípé òun àti ilé gan plan láti ṣe mí ní jàǹbá náà dé tó wà lórí fóònù. láìláì. ó wà níbí nígbà tá a ṣe fífẹ́ tú òun àti ẹni tó wà níbí oríṣiríṣi kan náà plan but ọlọ́run jẹ́ kí bóyá mímọ ẹni tó kó sí ẹni bọ̀bọ̀ ẹnu gbogbo ìgbà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni wọ́n ti bọ̀bọ̀ ti máa ń record gbogbo nǹkan tí wọ́n bá jọ ń ṣe. so how do you get the record. I get it through my brother because ẹ̀gbọ́n bọ̀bọ̀ yìí bọ̀bọ̀ yìí náà kò trust mi wọn pé kò trust òun dáadáa yóò fi ń sẹ́ndì àwọn rìkọ́dù yẹn tó bá ti rìkọ́dù yẹn máa sẹ́ndì ẹ̀ sí ẹ̀gbọ́n títí ẹ̀ ẹ̀gbọ́n tiẹ̀ wá pùn tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n tèmi létà. true fóun ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n mi get gbogbo rìkọ́dù yẹn ó ló jẹ́ kó easy fún mi cause ó ti padà rope mi again fún àwọn èèyàn pé mi àti ọmọ ẹ̀mi àtòúnjọ plan ọmọ yìí ni rìkọ́dù yẹn ló jẹ́ ká ṣe rí tu nígbà táwa ń sáré sílẹ̀ ó sọ fún àwọn èèyàn pé plan ọmọ yìí ilé kan lọ gbé wá láti tà ní ah, ah, wípé ó plan pé èmi ni mo sọ fóun pé kó lọ gbé ọmọ wá láti tà nǹkan tí ó jẹ́ kí ọ̀rọ̀ ó sọ bẹ́ẹ̀ fún yín. sọ o plan pé ó ní mo tún mọ̀ lọ sílé babaláwo gan ó ní mo mú lọ sílé babaláwo mi ò jẹ́ kó rìkọ́dì ẹ̀ wá mi ẹni táwọn èèyàn tó ń sẹ́ǹdì ẹ̀ fún káàkiri so ó ti bà mí ló kọjá débi pé ó ṣe nǹkan tó ṣe kò fi remote ó ti wá ń bà mí ló kọjá káàkiri wípé àìsàn wà lára mi ẹ̀ẹ̀mí ni èmi àtúnjọ plan ọmọ yìí ni so ìyẹn ló wà ó pé ah you have to come and let people know àti kí gbogbo ayé gbọ́n pé ah mi understand kìnìún náà understand. wọ́n ló sọ sáré sílé pé ìwọ àti ẹlẹ́jọ́ plan ọmọ ìpín kan lọ́gbọ́n yín wá ń ta. reason tí mo sọ bẹ́ẹ̀ lélẹ̀ torí mo èmi rò pàdé at some point pé bóyá wọ́n mọ̀ sí reason ni wípé tí mo bá béèrè nǹkan ní ọwọ́ wọn ẹ máa gbọ́ tí mo bá béèrè owó lọ́wọ́ wọn tó jọ mọ́ um, first born mi àtẹlẹ wọn á ní ti dára nìkan làwọn lè afford o àwọn ò lè afford ọmọ yìí ní pé àwọn ò lè afford wọn ò lè afford wọn ò lè afford. reason nìyẹn tó ṣe rò pé ẹjọ́ plan ni reason tẹ̀mí fi sọ bẹ́ẹ̀ nìyẹn pé àwọn náà kú ti mọ̀ tẹ́lẹ̀ pé kì í ṣe àwọn làwọn ni náà fi jẹ́ pé tí má béèrè nǹkan lọ́wọ́ wọn lórí ọmọ iná fi ní ṣe fún mi. ẹ jẹ ẹ bá mi bí pété alóore wọn mọ̀sá ẹ jẹ bá mi bí pété alóore wọn mọ̀sá ẹrù ọmọ hmm. wọn send owó díẹ̀ wọn send owó sí mi èmi náà dẹ̀ fowó kún at wọn send thirty thousand èmi náà dẹ̀ fowó kún. ok nígbà tó lọ thirty thousand mo send nígbà ẹ̀rọ mọ̀ thirty thousand láti ṣe la evidence wa n bisa sixty thousand naira nígbà tí a ti fẹ́ ṣe hospital mo tún send owó hospital náà nígbà mo fẹ́ ṣe bẹ́ẹ̀ di ọdún kan mo tún send owó náà ṣẹ̀rí wọ́n send owó sí mi ṣẹ̀rí wọ́n send owó wọ́n send owó sí mi but tó bá lọ print statement of account wọn wọ́n send owó sí mi tó lọ but majority owó tó send sí mi gbèsè àwọn bó ṣe travel out tí mo forí rọ́ọ̀la fi san o ìgbà mi à ń sanwó microfinance bank à ń sanwó micro ẹ̀ẹ́mẹ́jì ni mo padà bá wọn gba owó microfinance bank tí mo lọ jókòó fún is that right. so wọn send owó sí mi wọn lè máa láwọn send owó sí àwọn send owó sí mi wọn send owó sí mi. no no no forget about that forget about that forget about that forget about that ìyẹn tí ń ọ̀rọ̀ tó wà nílẹ̀ pọ̀ ju n tẹ́ n sọ yẹn lọ because mi understand mi rárá you said you don't understand the other time I don't understand I don't understand too <laughs> may I listen to that audio. yes sir. kí ló ń kọ ẹ. kẹ́hìndé. báwo ló ṣe ń fi báyìí ṣé o fi ipò ṣe the right thing. ọ̀tẹ̀ mi náà fẹ́ ní healthy baby torí òun náà ló máa sọ fún mi pé anytime lẹ́ni tó bá la hepatitis bí àrùn jẹ̀dọ̀jẹ̀dọ̀ ni ó ní ikùn mi lè wú at anytime anything ni mo lóyún anything ló lè ṣẹlẹ̀ sí mi so òun náà ló máa fà. I believe òun ni ò jẹ́ kó ní healthy baby. I believe. kí ló sọ pé ó ń ṣe náà. ẹ tó máa yọ oko wọn ibìkan méjì wà tó. ẹjọ́ sọ àbúrò kan láti kọjá. ibìkan méjì wà tó máa ń tó lu òtí nǹkan máa ń jáde níbẹ̀ ṣáà nǹkan máa ń jáde níbẹ̀. ó lu ò lẹ́gbẹ̀ẹ́. níbi orí oko lu ọ̀nà méjì ni ó lu méjèèjì. ọ̀rọ̀ girlfriend kọ́ tí wọ́n bá yẹ pé mo ń parọ́ tó yẹ pé mo tún fi yẹn torí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa ni mo fi ń parọ́ mi ìmọ̀ ẹjọ́ rò dáadáa hmm? bọ̀ ìwọ̀n bá tí mo bá lè sọ màá sọ ẹnikẹ́ni kan tẹ̀ tó anybody kan tẹ̀ wọ́n lè má fẹ́ han ènìyàn èmi lè tẹ̀lé wọn èmi ṣáà ti rí dáadáa kan jẹ́ kémi fi bẹ̀ hàn wọn kan wá dìfẹ́ǹdẹ̀ tí mo bá parọ́ mọ́ mi parọ́ mọ́ wọn. ṣé ibi orí náà ni. ẹ nà bẹ́ẹ̀ ni. kì í sẹ́gbẹ́. rárá. ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ mi tètè mọ̀ nígbà tá a fi court tó ra court gan. bẹ́ẹ̀ ṣe court tó orí yẹn. mi ò rí o ìgbà tá a fẹ́ marry. We court for how many months. months kan we court for maybe six or towards six years ṣá. you court for six, six years. six years yes. Oh, ò dẹ̀ rí. mi rí o mo máa ń cover. <laughs> now ìgbà tẹ́ bímọ àkọ́kọ́ tán ló tó rí. àti ìbímọ gan mo wà ní oyún lóyún ni a fi wá. gbàtọ̀ wà ní oyún ló tó rí. bẹ́ẹ̀ni. assumption ẹ ló fi rò pé n tó ṣe yẹn ni ọ̀jẹ̀ kọ́mọ yín wà ẹ́ dì bẹ́ẹ̀ torí àwọn náà sọ pé dókítà sọ wípé hepatitis B ò affect ọmọ pé ọ̀rẹ́ wọn kan náà wà tó fẹ́ obìnrin tó ní hepatitis B pé àwọn ọmọ ẹ̀dẹ̀ wà àwọn ẹ̀dẹ̀ wà ọ̀hún ẹ̀dẹ̀. wọ́n ti wá wò pé tí ẹyẹ ló affect ọmọ rẹ. bẹ́ẹ̀ ni sà. bọ́n náà wọ́n ti sọ fún wa wípé ìwọ ló lọ kó àtọ̀ sí wa bá òun ta. mi mọ sí yẹn ó lè ṣẹlẹ̀. ṣé wọn kò lè ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni ó lè ṣẹlẹ̀. tí ìyàwó bá wà promiscuous àbọ̀kọ wà bẹ́ẹ̀. kan ṣàtọ̀sí ló fa ilé o àti bí ọ̀rọ̀ tó sọ during ìgbà tí mo lóyún ọmọ yìí náà sọ̀rọ̀ àtọ̀sí o ó ṣe from the beginning ìgbà tí mo lóyún ọmọ yìí náà sọ pé àtọ̀sí bí mo látọ̀sí pé ara mi làwọn dẹ̀ ti and you agree. and no mi ò agree because time yẹn gan àwọn go sunlé òtí ọ̀rẹ́ wọn náà máa ń sùn. yọ ló pa. níta mẹ́rin. yọ ló pa. ẹ kí ẹ máa sunlé. ẹ let's listen to that akàngbọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ nàìjíríà ó pọ̀ gan-an. níta sí máa wọ́n lọ́jọ́ pé ọjọ́ kìjọ́ wọ́n bá tún wá sọ pé kó wà bí tí mo gbé tàbí tí mo dẹ̀yìn tàbí tí nǹkan kó bá bí wàá ìwọ kọ́ lẹni tí mò ń sọ tó yí ẹ ìwọ kọ́ tí n bá ṣe sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ní mo sọ bẹ́ẹ̀ ìwọ kọ́ lẹni tí mò ń sọ irú pọ̀tàn rí àpọ̀ náà ti sọ̀rọ̀ yẹn ìyìn kò kò mi ò mọ tẹ́yìn tó lè ṣe lẹ́yìn pé mi ìfẹ́ fẹ́ mi ara mi gbé wúlọ o. òkè ah, <clears throat> wá rò pé tó o bá fè mí ẹni lè fẹ́ máa rẹ òkè wá mi. Ah, tọ́lọ́ bá ní ah, tọ́lọ́ bá ló ti yó ti yánu nígbà tí mò ń sá ń jẹ ìdí nìyẹn gbangba fẹ́ dé ṣorí wọn kọ láàdùn bẹ. àwọn ẹwọn jọ wà nílé náà. oníkẹ́sọ̀ hello. ẹ wo àlàáfíà hello. Hmm? àbí mo ti wà ní friday shop wa ṣọ́ǹgbọ́n. Hmm. ilé sẹ́lẹ̀ ló wà. ilé mo wà. so mo lè padà pè é bí àwọn kọ̀ọ̀kan lè ní kí n pè é náà.

lẹ́yìn rẹ̀ lẹ́yìn ilé. ṣé wọ́n ti wọ́n ti pè é ní abọ́ kan dídì lọ́dẹ. wọ́n ti pè mí wọ́n ní wá lẹ́yìn bàbá wọ́n ti pè mí látàrọ̀ sí ìlú dáńtẹ̀. so lẹ́yìn tí wọ́n ti pè ọlọ́run rẹ̀ ní ní pé ọmọ bá tí má débẹ̀ kàmá ní pè ọlọ́kù tí ní pé ọmọ so lẹ́yìn ní ẹ̀sìkọ̀ tó bá rí tí mo pa àwọn ni. mo ti bá ti wáyé pé tí má ti pè tí má ti yàn èmi nìkan mo dá wà o àbí tí má ti ní очень, очень удивлены никуда. Ìṣèṣílẹ̀ wa náà látàtí ilẹ̀ kò sì mọ́ aláìpẹ́ kò sì mọ́ ṣùgbọ́n jẹ́ pé ó wù mí ní ṣe jẹ́ pé màá sọ pé sẹ́ẹ̀sì mi tu tó mi lọ́dọ̀ ẹ̀ náà láìka bọ̀ báyà yẹn ti máa ń pọ̀ jù fún mi nígbà yẹn sóró nǹkan pàrẹ́ tó bá jọkùnrin tó máa ń calculate. E uma coisa que antes se alegria, tronete que deu namorar, sabe Você me diz, eu te lhe não me diz, se eu me é calar, que me afetou. Tu vai vendo é é assim, que eu tenho uma, uma, uma foco assim, cara. E como é que é que eu canso? Não demo, tô ligando aqui. Todo ni lo de acá, ni acá. Oferta, ni acá. No quiero, ni acá. Ni acá. Ni acá. Erkeğin insan kızın aynı yaz kalması. Ülke burada. Erkeğin insan kızın ne kadar bir şey var mı? Bilmiyorum. So, mi mă cătă nu eu. Dacă nu, nu. Nu, alea e asta, mă, sunt de zi, bă, pe pe zi. Cum bine ai? Jọ́dí náà ni. Àyẹ̀bí nǹkan ló ń dùn mí. Jọ́dí yóò bá mi fa wàhálà yóò ní wọ́n ti ṣe wáyé wòlé. Wàhálà kàkà kó bẹ ó kàn sọ pé tó bá ti lè mọ̀ ní ìkíyà rẹ̀ ó nǹkan ló ń pa lọ́wọ́. Ọ̀ mo ẹ̀jẹ̀ ń sọ pé kí tọ́lọ̀ dàntí ẹ̀ a máa jọ far away ni. Sórí tí kàn dì mí ní ilé sọ pé mi mo ní fifty percent ìṣòro. Bọ́lá Bọ́lá dídí bí ń pín ìyẹn. Ọmọ kókó mọ̀ jẹ́ mọ́ọ̀tì tó jẹ́ tí ó bá mọ iye mọ́tì tó jẹ́ nísìnyí àlìjá apá àjá mo mọ̀ pé láti ṣáà mo ń calculate ó máa ń calculate bó ṣe wà ní ó máa ń calculate ní ẹjẹ́ ìlú ṣe ó ní àti fẹ́ ọbí four one five one three àwọn ìyẹn mọ́tì tó ń fọkàn sí. ó sọ. ẹ ní ní àti fẹ́ ọbí forty five one one bí mo ṣe wà ní mo gbọ́dọ̀ mo máa ń jẹ́ mi ilé mo ń bá ilé mo sì jẹ tẹ ilé mo dáàbò ìdájọ́ ṣe ti ń bọ̀ ní. bàbá àti náà bí ọ̀nà fifteen náà ní kó tẹ̀wọ́ tó tẹ́gbẹ́ jẹ. jẹ́ kó jẹ́ kó fọ́ sàn fún ara rẹ̀ tó bá ti lè fọ́ sàn fún ara rẹ̀ ṣáàtì yẹn kọ́ lè jẹ́ kí n rí i ti tán. mo fi ṣáàtì ẹsẹ̀. ó ti tán. gbogbo nǹkan tuntun wá ní àwọn fámìlì mi mọ̀ pé nǹkan change lára mi. mo fẹ́ sọ pé ẹ̀jẹ̀ ni àtàdé dára tó a ṣe blood test rí. mo fẹ́ lè ní ẹ̀jẹ̀ wọn papọ̀ rárá fún ìbímọ. mo fi ọlọ́run bọ́ ní mọ́tò tí wọ́n parọ́ fún kó má dáa fún mi. tí n bá lóyún ìtì fẹ́tọ̀ ti wọ́n tún pàtó tí má sì ń jẹ tán máa mú bẹ tí má fẹ́ jẹun bẹ́ẹ̀ máa bó oúnjẹ sínú abọ́ máa jẹ áàfù máa bì máa ń ṣèwádìí ètò máa wá wú pọ́ọ̀mù máa wá wú gbogbo tẹ́ yá àdọ́bù gbogbo egun rèé ìlélẹ̀ egun kí wà á rí dòmùdòmù. ṣé n tó ń pè lára sí sanra nìyẹn. ó ti gbà á ìtumọ̀ pè ní pé mo ó fún mo ti kọ́kọ́ mọ́ sanra gan àwa àwa dàbí pé mo fọn dé màá wá fún màá wá dúdú màá dúdú gẹ́ni màá pọ́n àmúlẹ̀ wà bẹ̀rẹ̀ sáàmùlẹ̀ lẹ́nu eléyìí sáàmùlẹ̀ àmúlẹ̀ tí ó mọ̀mọ́ tí màá mú aṣọ tí màá wá fi dín ojú ara mi láì màá ṣe lá mi ì lè gbé lásìkò kí n gbọ́dọ̀ sọ lásìkò kí n gbọ́dọ̀ gùnfẹ́ lásìkò hmm. <coughs> mo ṣe ń dúdú ní ilé mi mo wá orí mi mi ì wá fíù ohun bíi pé kan wà nàtura bí nǹkan kankan òun bá ń sì níyàn bẹ́ẹ̀ ni mo ṣe rí èyí sì ní èyí sì ẹ̀yìn orí ní వదని màdákùlọ gbòǹgbò lọ́wọ́ mi torí tí mo bá pẹ́ jẹun àwọn ọ̀gbìn báyìí a máa ṣe báyìí. ṣé máa gbọ́n. gbogbo bó ti ọkùnrin bẹ́ẹ̀ dára ti máa rìn láti mọ̀ mo lè dákú. ṣé ẹ ti níyàwó mi abẹ́ níyàwó rí tẹ́lẹ̀. mo níyàwó tẹ́lẹ̀. ìyàwó yẹn wà nílé pẹ̀lú yín. kò sí lára ń dìbà yìí. ẹ eh, tí ì kọra yín o. a kọra wa ó travel out. from the conversation sir ẹ mọ̀ pé ó máa yí wa ǹdẹ̀ ọkàn ìgbà tí mo mọ̀ látó ń jọ ń sọ̀rọ̀ tó jẹ náà báyìí. ẹ lè mọ̀ pé níyàwó tí ìgbà tẹ́ ẹ mọ̀ yín ẹ̀rẹ̀ tó ń plan lọ ẹ̀rẹ̀ tó ń tẹ̀síwájú. because ó ti fún yín ní liver wípé ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé o ẹ̀yin wà healthy jọkọ òun lọ ó ti jẹ́ kẹ́ ẹ rò pé ẹ̀yin lẹ lè ṣe tó ń fi lè bímọ tí ó tí ó dúró déédéé ọkọ òun ò lè bímọ tí ó dúró déédéé ó ti sọ̀rọ̀ expose ọkọ ẹ̀ kò struggle lórí pé bọ́kọ ẹ̀ bá tiẹ̀ nírú ìṣòro yẹn bó làwọn ò ṣe tọ́jú ẹ̀ tí ó lálàáfíà ó ti wò pé ọkọ òun ò lè ever produce ọmọ tó lálàáfíà nísìnyí yẹn tó ṣe sọ wípé tó ń ṣe sure pé ẹnì kan ló lọ ọmọ ni pé nítorí pé ọmọ tó ń bí wà healthy so she has the assurance pé máa yí ò padà bí ọmọ tó wà healthy láyé ìyẹn ká sọ pé àbáwọn wo fíìmù téèyàn bá tí ì kú láyé oríṣiríṣi nǹkan ni ó mọ̀mọ́ gbọ́ sir how do you feel today another seat is very hot báwo lẹ ṣe ń rò báwo lẹ ṣe ń fi ìbẹ̀ ṣe wáyé iṣẹ́ wo lẹ ń ṣe sọ. bricklayer. báwo lẹ ṣe fi ìbẹ̀ ṣe wáyé ẹ fẹ́ sọ̀rọ̀ ni ẹ sọ bẹ́ẹ̀ ṣe fíìl ẹ̀yà sáà máa fi ìbá kan inú yín dùn. inú mi ò dùn inú mi ò dùn. inú mi ò dùn díẹ̀ àbí kò dùn rárá. inú mi ò dùn rárá ni. kí ló ti mi yóò dùn torí pé ìgbà tí mo ti mọ̀ pé ilé ọkọ lọ́wọ́ àyàn kí n ti lè jáwọ́ pé ìwà ìdá ni but ó ó heavy time yẹn mi mi lè kò sí ẹni tí ó tẹkí ara rẹ̀. wà ìdọ̀tí ni ẹ rí i pé wà ìdọ̀tí ni ṣé ẹ ti fẹ́ báyìí. mi fẹ́ o a fẹ́ ra. ẹ ní fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó. àjọ sọ̀rọ̀ yẹn nítorí ogan kò lè fẹ́ mi a lè fẹ́ ra lẹ́yìn tó kàn ti wáyé yẹn. kò lè fẹ́ yín àbẹ́yìn ò lè fẹ́. with this conversation máa yìí rẹ́dẹ̀ àti fẹ́yìn. sà àwa mẹ́ta àwa mẹ́ta ni àwọn méjì náà fẹ́ o ti ṣe engagement pẹ̀lú ẹnìkan náà ní November. another person. yes ìyẹn náà gbé ọmọ ìdání ìyẹn náà mi mọ̀ bí ó fẹ́ wá kílè mọ̀mọ́ ìyẹn náà mi kò kílè mọ̀mọ́ tiẹ̀ bọ̀ ó dà pọ̀ ìyẹn ló mí tòun ní December gọ́ọ̀sì yẹn ìmọ̀ àti sọ̀rọ̀ mo dẹ̀ ní proof for everything náà lórí ìbẹ̀rẹ̀. pé tó ọ̀rẹ́ rẹ̀ bí pé ogun tẹ́ sọ yóò ṣẹlẹ̀. no ẹni tó ń sọ̀rọ̀ he is just my friend ẹni yẹn he is not he is my friend ọ̀gbà tí do ọ̀rẹ́ mi ni kò sí anything láàrin wa even till present. this man was presented to him as your friend as well remember. no yes yes mo máa ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbẹ́ ní tiẹ̀ wáyé láàrin wa but ẹni tá à ń sọ̀rọ̀ ẹ̀ yẹn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí nìsín ẹni ìgbà tó dí ṣùgbọ́n hmm. dìpọ́tì wọn ní after three months tó ti lọ tó after three months tó ti lọ náà ló ti wálé tí wọn dẹ padà sí bẹ́ẹ̀ mọ̀ so ó wá láwọn àwọn kan tí wọ́n gba owó físà lọ́wọ́ wọn lọ́hùn táwọn ènìyàn kan tó dé àwọn ènìyàn kó tó di pé wọ́n dé àwọn ènìyàn ti ń frustrate mi wọ́n ti àwọn èèyàn ti fún wọn ní líǹkì mi nígbà yẹn so àwọn èèyàn ṣe wá fún wọn líǹkì wọ́n ṣáà mẹ́sẹ̀gì ní both Facebook both WhatsApp mo wá ní láti máa bi àwọn pípín yẹn pé kó jọ pé wọn kì í ṣe èèyàn bẹ́ẹ̀ wọ́n máa dá owó padà pé kó jọ kán ṣàjẹ́ kí wọ́n kúrò ní ibi tí wọ́n àkọ́ dé sílé so ìgbà tí kí wọ́n tó dé sílé làwọn pípín yẹn ti ń frustrate so ẹni yẹn ọwọ́ ẹni yẹn ni mo bẹ̀ pé kó jọ pé a lot is happening to me and I need help so kò bẹ́ẹ̀ yẹn lọ. sir so ìgbà tọ́rọ̀ ìwà ṣẹlẹ̀ tọ́rọ̀ ìwà ṣẹlẹ̀ ó ṣàlọ sí dm e ẹni yẹn wẹ̀mí àtẹ́ni ẹ̀gùn sọ̀rọ̀ mọ́ àríra mọ́ gba kò sí nǹkan kan tó dá wa pọ̀ mọ́ ó wà lọ sí dm ẹni e yẹn ó ṣàlọ ṣàlàyé so ìyẹn ṣá get in touch pẹ̀lú mi pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú family mi pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí mo ṣáà nìkan máa wọ̀rí later náà sọ fún mi pé àwọn náà wọ́n ti ṣàlàyé everything fáwọn pé kí n lọ mo bí màá ṣe yanjú ọmọdé ni mo ti gbọ́ later later náà náà tún wá padà ní ẹni yẹn wá mẹ́sẹ̀gì mi wípé eh, ọkọ mi ti sẹ́ndì gbogbo voice note èmi àti òun sí òun pé ó ń sọ wípé kí n wò ó pé ẹni tóun fẹ́ fẹ́ ó lè sọ fún un pé òun kò ń kọ́ṣẹ́ kóun fẹ́ fẹ́ ọ̀rẹ́ òun ni òun dẹ̀ fẹ́ bá yín yanjú ọ̀rọ̀ ìgbà tó dẹ̀ sí ní káwọn máa yanjú ọ̀rọ̀ ìgbà tó yá tó ṣàn sọ̀rọ̀. ẹni ẹni àti ọmọ yẹn àtọmọ yẹn ní November. it's not November. màá fún ọ nínú déètì tó wà mẹ. November twenty seven twenty twenty three. that was the time he maybe save the pictures mi ò ṣe wedding wọ́n dẹ̀ wà ní photoshoot bíbí ni. ṣé mo ya picture wọ́n ní mo ṣe tí mo ṣàṣe wedding àwọn family mi máa dúró àwọn èèyàn máa dúró ẹnibó láti ṣe ṣàṣe party àwọn fúnra bọ́n ṣe wà yìí tẹ́ bá wọ́pùn facebook àkáǹtì eh, wọn sàn. olúwa gbẹ̀ngà kristiana eh, òun lọ sí facebook mi ẹbẹ ẹni kan search àkáǹtì yẹn ṣé picture mi wà ń bẹ ṣé àwọn fúnra wọn sà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé ẹni bó ṣe wáyé tẹ́ bá wo facebook tẹ́ bá wo ẹ̀rọ ní kọ́ lọ́ọ̀gì àkáǹtì wọn wọ́n máa ń ní three fake account tó fi máa ń chat mi wọ́n máa ń chat mi wọ́n fi. let him land let him land. ẹni yẹn ti lọ two weeks lẹ́nu yìí. máa yẹn ti lọ two weeks. this man eléyìí ló máa wá sílé along this year náà ni o ti gbogbo àṣírí tú yìí and um, ẹni tí. ó máa lọ lé wọn say the truth. ẹ̀kan tí mo sì lọ lé rẹ̀ mo lọ gba sáàkì àpò ni mo lọ gbà àpò tí mo fẹ́ fi kó aṣọ. ó yẹ wọn fàpò ntì ọkọ nbẹ. so nínú ilé tí mo fi sí tí mo sanwó ẹ náà ni bọbọ yìí máa wà ifun dájú ẹ ti bàjẹ́ lórí bọbọ yìí nígbà yẹn létà ni mo ṣe mọ̀ wípé bọbọ yìí wọ́n tún fẹ́ra yàtọ̀ sí o ẹni tí mo tẹ̀ máa bàjẹ́ lé lórí lélẹ̀ tí n tó mọ̀ pé ọmọ gan-an ń pẹ́ tọ́lọ́mọ wà ń bẹ àti ilé ẹni tẹ̀mí máa bàjẹ́ lórí lélẹ̀ nígbà tí iṣu yẹn ṣẹlẹ̀ so eléyìí náà dẹ̀ ti come out fún mi pé àwọn fẹ́ra wọn because wọ́n jọ share another Facebook mo ẹ̀ṣẹ̀ rí rẹ̀ àwọn yẹn yẹ send ẹ̀ sí mi ni wọ́n ti block níbẹ̀ wọ́n wá jọ share another Facebook engagement married to uh, they engaged to this and engaged to that so mo dey believe with this guy ní November last year December last year mo kọ́ kábọ̀ bọ̀ yẹn ó ní pé ọ̀rẹ́ òní ní Facebook later mo ra fóònù fún un bọ̀bọ̀ yẹn gba fóònù lọ́wọ́ ẹ̀ ó fẹ́ wá bẹ́ẹ̀ mi lẹ́kọ̀ọ́ this middle of the year bọ̀bọ̀ yẹn gba fóònù ní ọwọ́ ẹ̀. fóònù tí wọ́n ra ó jẹ́ sọ fún mi pé fóònù ah. sọnù àwọn eh, tí o fẹ́ máa parọ́ yẹn ni. Oh, ọ̀rọ̀ fún mi o easy buy ni mo lọ gba fóònù mi o èmi ẹlẹ́dẹ̀ fún mi nígbà tí mo fẹ́ lọ gba fóònù kí n sọ yẹn tí mi eh, easy buy gbà lọ́wọ́ mi. Ah. so bọ̀bọ̀ yẹn gba fóònù yẹn lọ́wọ́ ẹ̀ nígbà yẹn ó wàá sọ fún mi nígbà tó dé kò wípé fóònù sọnù ni sọjọ yẹn mo kàn chat bọ̀bọ̀ yẹn evidence wà lórí second phone mi gbogbo chat mi àti bọ̀bọ̀ yẹn mo á ní kẹ́kẹ́ kan send ẹ̀ sí sórí fóònù mi kíákíá bọ̀bọ̀ yẹn láti máa sọ pé òun ẹ̀ṣẹ̀ fi sílẹ̀ ń lé ni àbí ọkàn èmi dẹ̀ wà níbẹ̀ yẹn so later ń sìn nígbà tó lọ́mọdé ní àṣírí bọ̀bọ̀ yìí náà àti gbogbo ẹ̀mọ́ ìṣẹ̀wá pé èmi ọkọ ni mò ń fẹ́ ìyàwó tí mo ṣe wedding fún. ó dà ṣe wedding. mo ṣe wedding bàbá ẹ̀ gba iná bàbá ẹ̀ ni chairman àwọn olóyè lọ́yọ̀ state kọ́lápọ̀ so wọ́n gba nǹkan àdánù lọ́wọ́ mi wọ́n dẹ̀ ṣe everything so ó tún wá ń jáde láti sọ fún mi páìsàn wà lára mi ẹ gan ló jẹ́ kí inú bí mi láti wá sọ pé gbogbo ayé gbọ́dọ̀ gbọ́ because I don't understand báwo ló fi máa ṣe fọ́ọ̀sì fáwọn èèyàn pé àìsàn wà lára mi ìwọ ló ṣe nǹkan tí ò dáa òfin remote òmìnira ẹni tí wọ́n á rò fáwọn èèyàn. iṣẹ́ wo lẹ ṣe. artist ni mí electrician dẹ̀ tún ni mí. artist as in. as in musician. ok ok ok. yes electrician dẹ̀ tún ni iṣẹ́ tí mo electrician dẹ̀ ni. yes mo dẹ̀ sí kò sígbà tí ó yẹ pé bí àmì fún ẹ lóúnjẹ pẹ̀lú ogun kan tó ṣẹlẹ̀ sí mi kò sí gbèsè tó bá mi san orí àbí ọkọ̀ gbogbo tó sanwó san yìí ni mo sanwó mi fúnra mi àjọlọgba ní àjọlọgba microfinance ní àti àǹtí mi mm. àti àjọlọgba microfinance ní mo dẹ̀ sanwó mi ó dẹ̀ ó dẹ̀ ń pa irọ́ gbogbo irọ́ mọ́ mi again ó dẹ̀ ṣe ń pa irọ́ náà ní ìdíkà tó jókòó sí i. dadi ẹni owó wo náà fi sanwó gbàtọ̀ dé láti travel out tí wọ́n deport wọn after three months tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n ṣe kankan ẹni bo náà ti rí owó tó fi san gbèsè tó rán ní èmi ò báwọn san gbèsè àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ gan báwo lẹ ṣe lọ. after according to my father sir hmm. oyún ọmọ lọ tí mo gùn nígbà tí mo dé onáà ló jẹ́ kí gbogbo kọ́ ṣẹlẹ̀ sí mi oyún ọmọ lọmọ tí èmi gùn nígbà tí mi náà jáde pé òkè kí ló wá ṣẹlẹ̀ gbàtà ṣe ìtumọ̀ ara mi náà jáde sọ́ra mi pé what is happening to my life so ọjọ́ pé oyún ọmọ tí mo gún yẹn náà ló jẹ́ kí gbogbo kan ṣẹlẹ̀ sí mi kò sí pé mo máa gún oyún yẹn ó ní mo ṣe conclude pé mi ò lè bá drive ọmọ nígbà yẹn tó lọ́mọ yìí pẹ̀lú àwọn evidence rẹ̀ ti wà lórí bíi so kò feel remote like pé nǹkan ṣẹlẹ̀ even àwọn èèyàn tó máa ń send ìbíní sí mi ó front bọ̀bọ̀ yẹn what a life na post ma fi hàn yín sísà ó sì post ó sì post ọ̀bọ̀ yẹn lánàá èmi post yẹn. ní ìwé don't worry don't worry sà bàbá yẹn ló jẹ olúwa káyọ̀dé òun nìyẹn ló post lánàá a tu fi mí sà tí bàbá yẹn náà post yẹn sà bàbá yẹn post dájẹ́ gan lọ́jọ́ bẹ́ẹ̀ dé ó mú sọ bàbá yẹn aládìẹ náà mọ̀ sí pé ó fẹ́ fẹ́ bàbá yẹn. ìyá àdìwọ̀n. èmi mo post ara mi. olúwa káyọ̀dé. fún mi. ta ló wá ń normal words ni mo as in mo post picture mo dẹ̀ kọ ọ̀rọ̀ sí kí ni orúkọ bàbá yẹn. olúwa káyọ̀dé sà. Ah. olúwa ṣeun. olúwa ṣeun olúwa gbẹ̀dẹ̀gà lórúkọ ẹ̀. olúwa ṣeun olúwa gbẹ̀dẹ̀gà lórúkọ ẹ̀. olúwa ṣeun olúwa gbẹ̀dẹ̀gà lórúkọ ẹ̀. ó dín fífi kan relate nǹkan tí ọbẹ̀ náà post lánàá àbíjẹta sí péjì ni ẹ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ so ó dà pé ó mọ̀mọ́ plan láti scam mi láti gbá mi for one two years ni tèmi dẹ́ ń sanwó oúnjẹ tí mo dẹ́ ń tọ́jú ọmọ mo ń tọ́jú lé so ó ti ní plan ẹ̀ ó kàn mí wọ́n gba owó mo dá lókòwò mo ṣẹ́ bìtì fún. mo láti ka ilé ṣé ta ló post tẹ́lẹ̀. ẹni kò wò. mo ní kọ kọ ti wọlé. ta ló post tẹ́lẹ̀ ló ti kọ ọmọ ẹni tó post tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ máa rí náà picture mi ni mi mẹni tó post torí mi ò mi mẹni tó post ẹ so ibo ṣe wà yẹn Alhaji ẹni kan log out Facebook account wọn ẹni sùúrù ẹni sùúrù ẹ ẹjẹ kí n sọ̀rọ̀ ẹni kan log out account wọn ẹ wá wo fake fake account ó lè jáwọ́ náà ṣe wọ́n máa ṣe dáadáa ẹ ẹni kan log out account wọn kẹ́ wo different fake. epitome epitome of beauty that every man may pray for. Mm. You are such a darling to me and a blessing to my children love you less. He's the one that post it. Adunni Ade. ẹyin lẹ post it. ẹ jẹ́ kí n post mo ti pẹ́ ti pẹ́ ti pẹ́ nìyẹn. sa ok ok mi post ẹ máa já ibùgbé ẹ ní. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sa ṣé ń gbọ́ mi sa tẹ bá ní kọ́ log out account facebook account ń sùn wọ́n ní different fake account tó máa fẹ́ chat mi tó fẹ́ tó fẹ́ tó fẹ́ bóyá wọ́n fẹ́ kéèyàn wọ́n fẹ́ against mi wọ́n lè open account orúkọ mi wọ́n á fi open account wọ́n á máa chat mi against àbí kọ́ chat anybody àkáǹtì tó sọ pé mo wà engagement eh, ẹgẹ engage yẹn mo fi ọba tó ní mi ṣe lẹ́rìí kò sẹ́ni tó pọ̀ àkáǹtì àwọn náà pọ̀ àkáǹtì. ó jẹ́ eh, ìwọ tó ń fọlọ́run ṣe lẹ́rìí sá ìdí sí mo fi gbàgbọ́ sá. ó yẹ play ẹni kan play ẹ play ẹ̀yin lẹ pẹ́ nìyẹn tẹ́ sọ̀rọ̀ tẹ́ ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún yín yẹn wá ní à kí ló ah, pẹ́. ọgbọ́dọ̀ gbogbo yẹn tó sẹ́ndì kó máa fẹ́ àwọn tí fẹ́ra tipẹ́tipẹ́ kò sẹ́ni mo like n pé òun ti kọ́lé fún ah. everything wà mí ẹ play máa play fún yín sá ẹ bí a kiri bó dé mi ibi tó sọ pé yàrá ó ní àwọn sọ pé mi lówó pé owó mọ́tò mo fi ń bọ̀ ọ̀hún àtọmọ. owó mọ́tò bá wọ. ó ló máa ó máa mi padà ara family mi everything is there. ẹ wọ́n ní kí n plan bẹ́ẹ̀. three days ẹ ẹ kí everything bó ẹ mẹ́ẹ̀ ti sálẹ̀ yẹn sà. ti last one ba. no sir first before yẹn. gravity eh. of the message you sent to me is an insult that I can't withstand you who are you I've heard everything about you before you even came before this issue arrived how you are deported how much you deported tó ń ṣe mọ́tò bọ́ ṣe mọ́tò bọ́ọ̀lù ń ṣe mọ́tò bọ́ọ̀lù ń ṣe ṣé o fẹ́ fi wé o fẹ́ fi wé mi ha tó bá túlẹ̀ tó bá túlẹ̀ kì í ṣe pé tó bá tẹ pé pé gbogbo ẹran lórí kan ìrìn àpá kì í ṣe bí tó ìgbín tiẹ̀ ìwọ ìwọ ní pẹ̀lú ilé mi stand ẹ̀ èèlò ló ní èèlò ló ní lákàntì kí nìkan tó ti gbé láyé ẹ̀ ṣe what are the experience you have in life eh? kí ni àwọn experience tó ní about life olóhùn sọmọ gbòòrò pẹ̀lú gbogbo inú gbẹ náà mo rí ní online. Let's leave tọmọtà yà. fóònù yìí ẹ No, eh, bá ń tún tẹ. mi náà bẹ ẹ jà because i don't want to have issue with you you must just stay away from this matter and i don't want my that's to stay away from this matter korúkọ my daddy because at the end of the day you might be thinking maybe èmi ò fún god kó máa bá no èmi ò fún god but if you step on you try to insult me. Don't let me say what will happen next. If you are trying to insult me, I will insult you back. Chungom in Miami. And I'm still seeing you as a brother to me. Chungom, I'm still seeing you as a brother to me. So, um, I don't want to have an issue with you. That's why I'm going on my own. But I just want to clear you one thing. You don't know who I am. Oh, Maureen, to Jen, Chungom. mo ń fẹ̀sùn òkú fún in any ramification in life I'm more than you and your generation àtiwọ́ àtàwọn ẹbí ẹ̀ máa ra yín pajẹ máa pa yín máa ra yín pajẹ so gbogbo yẹn ìwélé to dẹ̀ ń sọ I see you as a mature person mo dẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ as brother to brother will back up lórí and even did I ever call you I plead to you to go to, to see her father before you take any action no ṣe anything now so gbogbo message yìí àti pé olùgbé bíríkìlà lè mi but mo but I'm just telling you as bíríkìlà as I am pé o tó dẹ̀ jẹ́ pé tó bá tẹ̀ pé message you sent to me but let me just tell you one thing today this message has been with me for a week now you get my point the week now what is what ti send the sí before fúnra ẹ̀ tó explain and all, all these things which initially I told you that since you know the fact you should forget about it but you went ahead and do your what is in your mind though I have nothing to do about it though to send the sí mi now but I really thank you for this information that you sent to me as well gbogbo ẹ̀ mo ti gbọ́ láti lẹ̀ mo ti mọ wà lọ́wọ́ mi that's why that's why I paused not to talk to you anymore about this matter so and I believe all these things maybe you think all these things you are sending to me now pe if I want to get married to her maybe this one will convince me kò lè convince me you are not the you can you, this one can this your message can convince me ṣé o ń gbọ́ mi o lè convince me rárá tọ́ ṣé o mi it's all is past and everything is is normal it's better you know your your your your wife uh, past kó accept the condition pẹ̀lú gbogbo condition tó ní pẹ̀lú gbogbo àlébù tó ní she still my wife and I still for and I still love her and there's no going back in our relationship so gbogbo message don send me o ní ìdẹ i'm i'm more advanced mo dẹ̀ mo mo dẹ̀ mo mo ti ju gbogbo lẹ́bù yẹn lọ. So no message can convince me not to get married to her or to change my plan towards her. I'm sending you a message. You can use it as an evidence. Pé nǹkan báyìí Yes, I said it and I can defend it anywhere. Èèyàn tún fẹ́ fẹ́ and we'll get married soon. Like ni kò lè ní kò lè ní jìnnà. Even though you will have a worst video of her. Ibi tán not important. tán ti ń bá You can send it to me. Kò jọ mí lójú. Kò dẹ̀ ní kankan fún And for the last time let this one be the last that you come to my DM to send me message concerning what is up. Ọlọ́run fún mi ní ẹ̀bùn kan. Tẹ́ ẹ bá dẹ̀ ń wò lára mi, ẹ ti máa mọ̀ pé Ọlọ́run fún mi ní ẹ̀bùn yẹn. Mi ò fẹ́ràn àròyé kéèyàn máa sọ̀rọ̀ púpọ̀ jù. Ṣùgbọ́n tó bá ti di pé a fẹ́ yanjú àwọ̀, Ọlọ́run fún mi ní ẹ̀bùn listened here. Kí n wá fàkókò lẹ́bi pé mi ò ní tí màá fàkókò mi ṣe. Kí n gbọ́ tọ̀tún, kí n gbọ́ tòsí kó wá padà clear kó hàn sí gbogbo ẹni ẹni a fẹ́ dá lẹ́jọ́ gan kó ti mọ̀ pé òun jẹ̀bi gan ká tó mẹ́nu lọ́rọ̀ kábíyèsí olódùmarè <laughs> kí ló fẹ́ sọ. mi ní ìkọ̀kọ̀ tí mo fẹ́ sọ ẹni yẹn nítorí pé ó ń tẹ́tìn òun wá sí díẹ̀ lẹ́ẹ̀mí wa ló jẹ́ kó òun blouse tẹ̀ pé tó bá gbọ́ yẹn kò ní wá sí díẹ̀ mọ́ mọ́ so kò sí nǹkan kan tẹ́mi fẹ́ sọ lórí yẹn kò sí nǹkan kan gbogbo àti mo play last tó níyàwó òun ni ẹ tó ní àwọn dẹ̀ máa ṣe wedding very soon tó ní nǹkan tó rí kó send sóun nípa rẹ̀ kódà kó sẹ́ni ibi tọkùnrin ti ń bọ̀ lájọṣepọ̀ wọ́n ti make up mind òun pé ìyàwó òun ni ẹ òun dẹ̀ máa fẹ́. mi mọ̀ kọ́ tọ́jọ́ sọ débẹ̀ mi mọ̀ kọ́ tọ́jọ́ sọ débẹ̀. ṣùgbọ́n gbọ́ fúnra rẹ̀. bẹ́ẹ̀ ni mo gbọ́ bọ́ gbogbo nǹkan tóun sọ kò kò azimo pé. kí aláà kan wá pẹ̀lú yín ẹni tí ò fẹ́ yẹn lè fọwọ́ gbáyà fọkọ èèyàn pé ìyàwó òun lè yàn oh kì í ṣe girlfriend ilé máa yọ ṣé you know you are a married woman married woman cases like this mostly ni kò ń sábà jẹ́ pé wọ́n jẹ́ wọ́n marry like your own like this man and his family went to your father's house to your family house. They prostrated. Abi Modobale. Modobale. They did the proper handing over from your family to their family. And this man knew he was talking to your husband that particular time. My dear sister, mi wá kí n tún play bọ́yẹ̀ ẹ̀gbọ́n dáadáa. Mo bọ̀. Ṣé n tẹ́ ẹ sọ ń tó láti yí ọ̀rọ̀ yẹn dànù kí ọ̀rọ̀ yẹn àsọjẹ lásán tí gbogbo àwọn làákàyè ayé tí wọn sì gbà pé bẹ́ẹ̀ ni. Hmm. ọ̀gá ọ̀gá. mo dá lọ́la yìí. irú ojú wo ni a fi wò ó ńgbà tí ọkùnrin kan ọkùnrin ń sọ pé òun ọ̀fẹ́. ẹ kẹ́yìn mò ń wò. bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ń wò mí ẹ̀yin náà lójú tẹ́ fi wò ń gbà náà. bẹ́ẹ̀ni ẹ̀rù yẹn bà yín. ẹ rí pẹ́ ti bèmí náà lérè pé ṣé mo fẹ́ fẹ́ ni ẹ̀gbọ́n tí mo ní kì í ṣe mi ì lè fẹ́ kò sáàdì ìrìn láàrin mi àti ẹ mi ì lè fẹ́ torí mi náà mọ bọ̀bọ̀ yẹn bọ̀ kì í tàǹpà tèmi o kò mẹ́sẹ́jì mi rí kò bá mi sọ̀rọ̀ rí ìgbà tí mo dẹ̀ mọ ó ti bímọ tán torí bí kristian ṣe wáyé níjọ́ tí tí ó sọ̀rọ̀ bọ̀ yẹn fún mi ó ti ó ti bí ọmọ ọkàn sọ bí àsọjẹ mi náà dẹ̀ ti ń wò mo ti ń wò mo ti ń sọ pé ẹntì Christiana fẹ́ mọ̀ bá sọ̀rọ̀ yìí torí ó sọ statement kan gbà yẹn ó sọ statement kan gbà yẹn tọ́rọ̀ yẹn ò fi dùn mí lọ títí ó ní bí ó ṣe ń ṣe bó ṣe ń ṣe òun sí baba sindara nígbà tó ń bí ọmọ alákọ̀bí fún tán ó ti ń ṣèmí náà bẹ́ẹ̀. ó ti ń sùn bẹ́ẹ̀ sí wọn náà. bẹ́ẹ̀ ni ìgbà tó wá tó mo ti á rí tracy ti ọkùnrin yẹn lèmi náà wulẹ̀ fi gbọ́rọ̀ rẹ̀ sórí mọ́ ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. <laughs> kí lorúkọ yín mà. kẹ́hìndé. ṣé kẹ́hìndé lorúkọ. kristana kẹ́hìndé. àǹtí kristana àǹtí kẹ́hìndé báwo lẹ ṣe feel. Did you met her as a virgin? I did not. Kí ló ṣẹlẹ̀ gan-an? Hmm. Nǹkan kan ṣẹlẹ̀. A lè help ara wa. Torí pé gbógun ọ̀bá ṣẹ́ ọ̀nà ò lè la o. Yóò tún máa yí kítọ́kítọ́ nu ogun ni. A lè help ara wa o. What is happening? They think nothing is wrong with you. You want to say nothing or you better keep quiet. You want to say nothing is wrong with you. Nígbà tó o bímọ kan fẹ́lẹ́ tí ọ̀dà tí ọ̀là láàfin àmọ́ tọ́lọ́ ní kejì òkú. Tó tún ti wá ń ṣe ọ́ bó ṣe ṣe ọ́ ńgbà tó o bímọ tán fóun pẹ̀lú eléyìí. Then the third person now came in and you proved to us here that she is your friend. And the person is telling us here that ìyàwó òun ni ọ́ bí sánmà jálulẹ̀ òun ò fẹ́ ọ. So what are you telling me? You said nothing is wrong. Tí wọ́n yẹ pé ìwọ nìkan nìyá rẹ bí. Tẹ́kùn wọn nìkan bàbá rẹ bí you are not the first person tí irú ẹ̀ ṣẹlẹ̀ sínú ayé tó o níyà láyé tó ní bàbá láyé you are not the first person o tiẹ̀ ní méjèèjì tó o bá kankan you are not the first person ṣé irú wà báyìí ni ó jẹ́ kí o wá débi tó o fẹ́ dé ṣé kọ́ mọ́ lápá méjì kọ́ lẹ́sẹ̀ méjì kó dúró kó fòkè ní jẹ́pọ̀ mọ́dápín sójú tẹ́wà yìí la fi ń ríran ni àbẹ́tí eléyìí la fi ń gbẹ́ràn ta ló sọ fún ẹ pé tí òkè àti tìsàlẹ̀ àtàrà la fi ń sọ̀rọ̀ àṣẹ ọlọ́run ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nǹkan kristana kẹ́hìndé. Ah. ẹ táyé rẹ ńkọ́ ó ti lọ. ó mà ṣe ó kò kú ọlọ́run ó dùn mí o ó dùn mí ó dùn mí like how old are you sir ma. going to thirty now. you are going to thirty. will you be able to return everything tó lọ ná lé yín tí wọ́n bá dá gbogbo ẹ̀ padà sọ́ọ̀dà dọ̀bálẹ̀ padà sọ́ọ̀dà gbogbo àwọn èèyàn tó kó lọ padà. ọkọ rẹ ni kò ń ṣe boyfriend now kò kí ẹ mọ́lẹ̀ kó fún ẹ lóyún ta ọkọ ẹ husband now òun sọ fún mi bó ṣe struggle nígbà tí ó travel bó ṣe ṣe wọ́n wá deport ẹ wọ́n mọ̀ pé ìgbìyànjú ti ẹ̀ ń gbà tó travel yẹn ni òjò rọ́wọ́ mú bẹ̀ ìwọ lọ bá yẹ̀ jẹ́. sà wíìkì tí ó bí ọmọ yìí owó ìkómọ mo fẹ́ lọ wá lọ́jọ́ thursday lọ́jọ́ tí immigration mú mi owó ìkómọ ẹ̀ mo fẹ́ lọ gbà mo fẹ́ lọ gbà lọ́wọ́ ẹ̀mí gbé kí n yá nígbà yẹn. níbi tó ti dọ́ padà wálé. mo sẹ́ẹ̀lì mo wà nígbà tá a ṣe kù mọ́ owó ìkómọ yẹn mo fẹ́ lọ wá pé àwọn gbọ́dọ̀ ṣe ìkómọ yẹn nǹkankan èmi àti ẹ tán báyìí pé èló ni kí n wá káfíṣe kómọ àti ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀ ṣe lọ lé ń sinmi owó yẹn mo fẹ́ lọ wá tí wọ́n fi mú mi ti immigration fi mú mi. sọ pé mi ò mọ yẹn but the spiritual implications òun contribute to owó fún ẹ kó o lè lọ kó o lè ráàyè ṣe ń tọ́ fẹ́ ṣe wo ṣe pé torí pé ó nífẹ̀ẹ́ rẹ. so the, your spirit reveals to tally it reveals to work together oní iṣu nítorí pé wá ń wá owó ọmọ tí kì í ṣe tiẹ̀ tó o sì ti gorí oyún olóyún ó padà rà nífẹsẹ̀ sí wọ́n dẹ́ ẹ padà wálé lọ́sàn-án kan òru kan. àwọn tó dìbò tẹ ó tún ní pé adúró kò kó mọ́ wálé. òun ló tún ní kí n jókòó sí èkó. èmi kọ́ lèmi ní kó. bẹ́ẹ̀ ó ní pé gbogbo fámìlì mi jẹ́rìí sọ place gbogbo fámìlì mi ló kún mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi i have to just sit down ní kí n dúró sí èkó kí n má ti wálé but mi pé tó kàn family òun fẹ́ yẹ káwọn family àwọn family ẹ̀ ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí mi sí three weeks gbogbo àti gbogbo ọ̀ ṣe hmm, hmm. ó ní kí n má jẹ́ káwọn family òun mọ̀ èmi ò ní ọtí mo yẹ pamọ́ ìwọ ló pa ọlá. òun ló sọ wípé òun ò lè wálé torí àwọn tó jẹ torí àwọn ibi tá a ti gba owó yẹn ẹ ní sùúrù ah ibi tá a ti gba owó pọ̀ nígbà yẹn so àwọn náà sọ pé àwọn ò lè wálé wípé torí gbogbo gbèsè yẹn àwọn ọmọ àwọn yẹn fẹ́ san ojú ti àwọn báwọn ṣe fẹ́ wálé kò sáà ṣe fẹ́ wálé èèyàn lọ láàrin three months ó dé padà wípé báwo làwọn ṣe fẹ́ ṣàlàyé wípé kínní kódà èmi gan kọ́ bá wọn ní everywhere pé àwọn tó gbọ́ sí mo sọ fún wọn pé wọn ò tí ì pé rọ ni o kò sí nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ àwọn mo sọ fún àwọn wálé. so ọmọ yẹn lásán nǹkan tó ṣe ọmọ yẹn ni pé kò tí lè sọ tán ó lè pè dáàdì mi àwa ìwé àyè nǹkan tí bá pè sí bá ní pọ̀sán ni máa pè lójú yẹn máa gbọ́ òun náà ló fẹnu bá yọmọlọmọ yẹn jẹ́ pé kò dà pé nígbà tó fẹ́ fi máa dìfẹ́ǹdì ìwà ìbàjẹ́ tó ṣe lójú gbogbo ọmọ nàìjíríà wọn pé èèyàn ńlá ni dáàdì yín ẹni dáàdì wọn ni olórí àwọn tó ń ta ọ́ìlì lẹ́ẹ̀kan ní gbogbo ọ̀yọ́ state ṣé ọ́ìlì sáà máa gbàgbà kalẹ̀ yẹn ẹ má dàkọ dáàdì wọn ẹ má dàkọ wọn bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run má jẹ́ kọ́ńsùn bàbá yẹn torí pé Christiana Kẹ́hìndé òde alẹ́ yìí kì í sòde rè o kí lẹ fẹ́ ṣe ń pa ọmọ yín tẹ bí báyìí. ìgbà ti ìgbà ti bá wọn bá sọ̀rọ̀ yẹn ní níta ní pé lábẹ́ òfin pé òun ló sì ní ọmọ torí pé ó bá ṣe ìgbéyàwó nǹkan kan but eh, owó tí àwọn adé request fún pé owó tó ń fi ṣe súná ọmọ tó ń ná lọ hospital ó ní five million naira ọ̀rọ̀ yẹn bọ́rọ̀ yẹn dẹ̀ sí lu jáde san pé ká pé mo bá ṣe tán àti claim ọmọ ni ó ṣe ṣe kéèyàn kémi náà ti dáwó díẹ̀ pamọ́ ọ̀rọ̀ yẹn lu jáde ni bọ́dà mi tí mo sọ fún ni ọ̀rẹ́ bọ́dà tiwọn tí àwọn fi sọ. ìgbà tọ́rọ̀ sì dọ̀rọ̀ olówó dé báyìí mo sọ pé kò sí owó lọ́wọ́ mi kó tó dípa gbélé bíbá yìí gan sef a ti ń sọ pé wá sí wá five hundred thousand nígbà yẹn bọ̀dá sà sọ pé àtowó pé àwọn ọ̀fẹ́ owó máa pé àwọn sáfẹ́ jẹ́ kí ó dé orí rédíò ní kí gbogbo ayé rí wa. ó lè má rẹ lómi ìfẹ́ máa wọ́n ti súnmọ́ ti ń pè ní ó ní pírọ́blẹ́mù bẹ́yẹn ó yá. pé àwọn sáfẹ́ fi báńsáfẹ́jẹ́ kó dé orí rédíò ni ọ̀rọ̀ owó sànà ẹran sọ mi ò sì tí ìwé owó. ọmọ mélòó ló ti bí tẹ́lẹ̀. ọmọ méjì. plan wo ni wọ́n ní fún ọmọ rẹ ọmọ tó bí fún ẹ. olúwo nìyàwó ẹ travel lọ. Dubai. Dubai kì í ṣe pé ó rọrùn ló fi lọ́nà ó bó struggle lọ́nà ọlọ iṣẹ ń bẹ náà. báwo ló ṣe máa fíìl tó bá gbọ́ báyìí báwo ni ìyàwó ẹ̀ ṣe máa fíìl àbó ti gbọ́. ó ti gbọ́ báyìí náà tó fi lé débi báyìí. wàláì ó ti gbọ́. wọ́n jẹ́ àgbọ̀ kankan sí bí ṣé dáàdi ìyàwó yìí mọ̀ sí tẹ́lẹ̀ ń ta wa tá à ń sìn. wọn mi mọ̀ báyà wọn sọ lé àbí wọn sọ lé. káàdì ẹ̀ náà mọ̀ kí lẹ fẹ́ báyìí. èmi gbàtọ́ sí lóun ló lọ mọ àti everything èmi ní gbogbo tí mo ná lórí ẹ̀ àtọwọ́ tèmi gbọ́n tó wà lọ́wọ́ tiẹ̀ náà àtàwọn àjọ tó dá àti everything tó ń bá mi dá nítorí mi ò mọ̀ pé gbogbo nǹkan òṣì báyìí ló ń ṣe ní Ìbàdàn so àtọ owó tó lọmọ àti owó tí mo lọ́nà ọmọ láti lẹ̀ mo ní pé kó bá mi kó wọ́n bá mi kó ọmọ kí n lè yànda ẹ̀. sẹ́lẹ̀ ìtọ́jú máa fún ìsìn ìjẹun tó lè rí. ọ̀rọ̀ ọ̀la nǹkan tó fi dé ibi gan ni pé bó ṣe ń bà mí jẹ́ rákìrègé. nítorí kan wà lára mi tó fi ń dìbẹ̀ dára ẹ̀ nítorí dídí sọ wípé ó sọ fáwọn ọ̀rẹ́ mi kan náà pé òun náà máa mi sọkún ba èmi jẹ́ tí máa mọ̀ pé mi ò ní dákẹ́ lọ́rọ̀ yìí báwo ti fẹ́ dákẹ́ láti má sọ fáwọn ọ̀rẹ́ mi gbàtọ́ tí wàá wáyé kó mí ni ó ṣe voice note fáwọn èèyàn bó ṣe sọ bí náà ló ṣe voice note sáwọn èèyàn àwọn tó ṣe voice note tó mọ̀ pé wọn kò ṣe mí so everybody mo máa wò pé àti ń bá wa mú ọ̀rọ̀ yìí kí n jẹ́ kó lọ bí ilé ọmọ yìí má tún lè affect ní ọjọ́ iwájú láì ṣe pé mo ṣe kí ni mo ṣe fún. all right uh, ṣe tó jókòó yìí sì jẹun tó lè rí five hundred thousand. ọkọ ẹ sẹkọ ọkọ ẹ ló ọkọ ẹ tó yẹ fẹfẹ ló má jọ lọ gbà wá àkọlé tó bọ tí yẹn náà sọ. ó sì fẹ́ kọ́lọ́run kọ́lọ́run kó bá ẹ̀dá ìjọ ìsá tó bá jẹ́ pé mi ní ẹ̀mí ìnígbà kó bọ̀ àdàbí ni màá sọ ń sì lọ bọ́ lọ́hùn ń sì sunkún lọ bá a pé tó bá yẹ pé wọ́n yàn mí jẹ lóòótọ́ ni o bá yẹ pé wọ́n yàn mí jẹ lóòótọ́ ni o ọlọ́run olóòsí lẹ́yìn alábòsí mo fà wọ́n lé ẹ lọ́wọ́ tó bá tọ́lọ́ bá dẹ́pọ̀ wá láǹfààní kọ́lọ́ ní kí ló fi gbà ó ní kọ́lọ́ kó fi kẹ́ o kó fi gbé ẹ ga kó fi padà lẹ́nu ọ̀rọ̀. I think that one is enough for you. Leave them. Leave this lady. Leave, leave her. Let her go. Take care of the one she left for you. àbí ọ̀dọ́ ta ló mọ ẹ wà ilé wọn ló wà. ilé ọ̀dọ̀ tiẹ̀. ọ̀dọ̀ mi. ọ̀dọ̀ rẹ ló wà ṣé ọ̀dọ̀ rẹ náà ló wà máa wà ẹ sọ̀rọ̀ lórí bẹ́ẹ̀ sì tọ́jú ẹyọ kan tó jẹ́ tiẹ̀ yẹn. máa ṣe DNA test kí n tún gbà. ó ṣe DNA test yẹn náà there's nothing bad in that that's the advice ẹ kíyàn fún ẹ náà nìyẹn so n ló ní yẹ. mo ló ní. mo ló ní iṣẹ́ kí ló ṣe. fashion designer. aṣọ náà ló sì náà dì sí. bẹ́ẹ̀ ni. mo mọ bó ṣe ń feel mo mọ bó ṣe ń feel mo mọ bó ṣe ń feel mo mọ bó ṣe ń feel ara ẹnìkan kọ́ ló ti hot o ó hot lára gbogbo ọmọ nàìjíríà jákèjádò àgbáyé káló orí comment tó wà ń bí ni o ò ní béèrè one naira mọ́ i'm telling you káló orí comment tó wà ń bí in fact alẹ́ ìlú ẹ̀ kí ni ẹ dùn jù nù ayé bígbà tó kú ònú bandage ni ẹ fẹ́ sọ̀rọ̀ sà ó yá ẹ sọ̀rọ̀ torí time. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lé lórí lórí ọ̀rọ̀. báwo lẹ ṣe jẹ́. ọ̀rẹ́ rẹ ni mo jẹ́ ni mo bá wọn ṣe processing travel yẹn gbà. ok ok. sódà agbógbèsè tó jẹ́ mo wà involve lé lórí nọ́mbà wọn nà ní táìmù yẹn nígbà tó wọlé kó tó lọ gan ló yẹ kó ti fura cause ó miss flight yẹ hmm. lálákọ̀ọ́kọ́ àwọn méjì wọn jọ lọ. wọ́n tún wọn náà lọ. bàárín ni àwọn méjì wọn jọ lọ ẹnì kejì ti stay síbẹ̀ báyìí. ó wà bẹ́ẹ̀ báyìí. bẹ́ẹ̀ ni ṣé wàá gbọ̀n kan wá dàrú fún débi wípé kò sí kankan mọ́. pé tó jẹ́ mi gangan bíi one thousand dollar olówó gbowó ẹgbẹ́ àti kó àgbà gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo jẹ gbèsè rẹ̀ gan lórí wípé kó sàlédà fún ọ̀rẹ́ mi tó bá dáa fún tó wọn bẹ́ẹ̀ tó láàánú ni ó lo twenty uh, days ní sẹ́ẹ̀ níbàárẹ̀ ẹlẹ́mọ̀ ibi tí ogun yẹn ti ń jà ní tí mo fẹ́ sọ lórí mi. ẹ jẹ́ ká nígbà wọ ogun yẹn ti ṣẹ́ lálẹ́ ogun yẹn ti ṣẹ́ lágbára ọlọ́run ṣùgbọ́n tó o bá tún gba one naira ló kéré jù lọ́wọ́ obìnrin kódà kó jówó rẹ tó kó sí lọ́wọ́ ogun yẹn ò sẹ́ leave everything everything mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí gan ó tún rà láàánú gan látara ètò yìí bí mo ṣe ń ṣètò lọ́wọ́ yìí ó rà láàánú látara ètò yìí lágbára ọlọ́run leave everything kó wá rí bọ́nà rẹ̀ ó ṣe là iṣẹ́ kí ló ló ń ṣe electrician àbí tẹ́ bá tẹ́ bá kọ́lé tẹ́ bá faná síbẹ̀ o lè bá wọn ṣe o lè ṣe ọ̀nà rẹ̀ ti là látòní lọ agbára ọlọ́run leave everything please i know how you feel èmi náà feel fún ẹ mo dàgbà bó ṣe máa rí mo imagine bó bó ṣe máa rí nígbà tí bọ̀bọ̀ yẹn ń bá ẹ sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ nígbà tó gbọ́ tí ò fira ìsìnkú ẹ tó tún intimidate ẹ tó tún threaten ẹ nígbà bó ṣe máa rí wọn kọ́ ló ń threaten ẹ tó ń threaten ẹ lójókòó tiẹ̀ yìí kọ́nà rẹ̀ dẹ̀ lè lànà wàá máa rántí nǹkan ẹni tí ò bá nítàn kò nítàn ẹni tó bá ti fẹ́ tàn láyé yóò nítàn àwọn ìtàn bó bá ṣèmi ni mi ò lè gbà á mo ṣe wá gbarú nǹkan báyẹn ìtàn yẹn làwọn ọlọ́lá máa pàtìyàn bá lọ́lá tán ṣùgbọ́n gbà àwọn ọba tí ìlọ́lá tí wọn ò tí ì jẹ́ ọmọ dàbí pé èèyàn jẹni lójú wọn mo bẹ́ẹ̀ torí ọlọ́run mo bẹ́ẹ̀ torí ọlọ́run anything tó bá gbà lọ́wọ́ ẹ̀ yóò sọ ẹ́ dèrò ẹ̀yìn ni o anything tó bá gbà lọ́wọ́ ẹ̀ yóò sọ ẹ́ dèrò ẹ̀yìn ni o I tell you I tell you and I promise you through this program ọ̀nà rẹ̀ máa là ẹni tí ó gbéṣẹ́ fún ẹ ẹni tí ó rẹ̀ lọ́wọ́ ẹni tí ó mọ̀ rí tí ó sọ pé ah, aláàjì ẹ bá mi pọ̀ ọkùnrin yẹn I want to bless him mo fẹ́ gbéṣẹ́ báyìí fún bẹ́ẹ̀ ló máa rí dídé kó máa lọ ẹ̀yin náà ẹ máa lọ o ò lè fẹ́ lóòótọ́ tọ́jú ọmọ tó bí o ẹ máa lọ.